Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Kò máa sí ewé, kò máa sí egbò, kò máa sáwó rẹ̀ kò sí gbẹ̀kúdé. Kò máa sí àgbà, kò máa sábò yẹn nípa kádàrá tọ́lọ́ ń ṣètò lórí ara ayé ọmọ àdámá. La ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ̀. La ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ̀. Ibi ò ní bá wọn ṣẹbọ bá. ní bá wọn ṣorí wọ́n ṣe fẹ́rẹ̀ sí sí ààrẹ bọ́ ni. Ibi ò ní bá wọn ṣẹbọ ọmọ àrímálẹ̀ ààrẹ bọ ní èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ mọ́. Àsòkọ́lẹ́sẹ̀ ààrẹ bọ ní èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ mọ́. Torí wípé yìí yẹsẹ́ o ààrẹ bọ́ ní èmi ò ní báwọn ṣe àti wípé òkà tájàṣẹ́ ààrẹ bọ́ ní èmi ò ní báwọn ṣe bọ́ ní wípé òkà kú sọ̀rin ààrẹ bọ́ ní èmi ò ní báwọn ṣe bọ́ wípé ìfúnpá ń kọ́ ààrẹ bọ́ ní èmi ò ní báwọn ṣe bọ́ wípé òun nígbà tí ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ náà. Àti wípé bí pèsè èdè ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ máa. Àtẹ̀mọ́ níjẹ̀bú ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ máa. Mo ní wípé àṣoṣo ògbó ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wọn àti wípé òkè ìbàdàn ṣe ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ máa ọ̀tí àwẹ̀ bí faláboyún ó ti dájú pé ààrẹ bọ́ ní mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwòrá wà bóyí jíìnì mo ti tún bá. mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwòrá wà bóyí jíìnì mo ti tún bá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبه نستعين أدعوك فلون الحمد لله Agbogbo ọlọ́run o. Alhamdulillah Rabbil Alamin. Àtọ́rọ iṣẹ́ àti ìjẹ̀fún anábíwọ̀ sallallahu alaihi wa sallam. Àti fún gbogbo àwọn tí gbogbo èyí tí ẹ ń gbọ́ wa nílé lóko lẹ́yìn òbí àgbẹ́gbàbalẹ̀jọ́lá ọ̀bàlẹ̀jọ́lá tí ó ń sàánú wa dára bí yìí gbọ́tọ̀ lọ́run ogun tí a ní fi gbọ́ mọ́ ọjọ́sọ̀rọ̀ ìjọba wa rahmatullahi wa barakatuh. Wa wa rahmatullahi wa láàrin èèyàn àti àlìjẹ̀nú àsopọ̀ láàrin èèyàn àti àwọn àlìjẹ̀nú èyí tí ó mú wa lọ sí àwọn àyè kan nínú Quran Karim àmọ́ síwájú ká tó máa bá a lọ èyí tó ń wò wá ní gbogbo àgbáyé tó ti ń rí wa àwọn iléeṣẹ́ alálìbáríkà ṣe ń tẹlifíṣàn wọ́n tún ń gbé wa lénìí iléeṣẹ́ náà kọ́lọ́mọdé ó bàjẹ́ wọ́n fi iléeṣẹ́ náà ṣètò ọlọ́run kí ẹ̀sìn ọlọ́run kó lè kárí kí gbogbo ayé lè máa òdodo yàtọ̀ sí irọ́ tó abẹ́lẹ́mọ̀ àlejò ọlá gbogbo àwọn tí ń bẹ ń dètò náà ọmọdé ni wọ́n ọ̀nà tí wọ́n dábàá lágbàá iléeṣẹ́ náà di alábàríkà káàkiri àgbáńlá ayé kọ́ wa mọ̀ bẹ́ẹ̀ láéláéláéláé wọ́n lànà ọlọ́run. àwọn ni wọ́n sọ yí pé lénìí àwọn tó wá fẹ́ gbé ọ̀rọ̀ wa sí ayé kí gbogbo ayé tún gbọ́ èyí bẹ́ẹ̀ sí máa gbọ́ náà bọ̀ wá látẹ̀yìnwá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàlíkẹ́ ọlá kúbánikún ẹ̀sìn ìsìláàmù ní agbára. àmín ọlọ́ba ni fún ní agbára gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lábẹ́ bí islam ṣe fẹ́ gòkè ọlọ́run jí kẹ́yìn náà ó gòkè. àdúrà kan tí àwọn àgbàlagbà ti ṣe tipẹ́tipẹ́ tọ́lọ́ wa ń gbà lásìkò yìí ọlọ́run jẹ́ ọjọ́ gbà fún gbogbo wa. àdúrà yẹn lágbára ọlọ́run á mẹ́nubà lé ní lórí ètò yìí torí ọjẹ́ mọ́ bẹ́ẹ̀ kọmọdé kí ọlọ́gbà fún gbogbo wa sí ju bí ṣe ń gbà á lọ. Àmín. lówó ìta fẹ́ sọ ìyẹn ní àṣepọ̀ ní àárín àwa èèyàn àti àwọn àlùjànnú tọ̀ ọ̀rọ̀ yìí ó wá ní bíi jumlatul khabariyan àmọ́ àgbọ́yé tó wà lábẹ́ súra tó ní àwòrán tó ní ni súra tó jumlatul inzahiyya lọ́yẹ̀ kó jẹ́ taba ní àṣepọ̀ láàrin àwọn àlìjẹ̀nù khabari nìyẹn nítòsí ẹ̀kọ́ jẹ́ ni ìzáhí pé sọ́yẹ kí àṣepọ̀ wà láàrin àwa èèyàn àtàlìjẹ̀nù ìtorí pé ayé ọ̀hún ló dá tó dà yìí àwọn tí wọ́n mú mọ́ra pé irú ọ̀rọ̀ ni kí tẹ̀síìrì ò ní lọ ọlọ́mbà ní ṣe dáadáa fún wọn o. Allahumma nǹkan ńlá ni wọ́n tọwọ́ bọ̀ o nǹkan ńlá ni wọ́n fẹ́ ká tọwọ́ bọ̀ o kọ́lọ́n kó fún wa sọ o. àmín. nítorí pé ayé ọ̀hún ti dá tó ní í dà o. Allahu akbar kabir. Allahu akbar. tó ẹni ká máa tẹ́lẹ̀ fẹsẹ̀ báyìí èyí tí àsìkò bá gbà wá kọ́ ló ràn wá lọ́wọ́. àmín. mo kọ́kọ́ fẹ́ lọ ibi wípé tá a bá ní àwọn èèyàn kan ń sọ̀rí àwọn àlùjànnú ó yẹ ká lọ wò yí pé àwọn wo lọ̀rẹ́ tọ́lọ́hún. nínú Quran Karim sọ́ọ̀tì Yunus àyà ọgọ́ta ó lé méjì ọlọ́run kọ́kọ́ júwe àwọn ọ̀rẹ́ tiẹ̀ ń bẹ̀ náà táwọn fẹ́ sọ nǹkan tí ò dáa pàápàá jùlọ ní sàmọ́nì tá a wà yìí káyà kọ́kọ́ sọ káyà kọ́kọ́ sọ tó dáa ṣáájú náà torí ọpọlọ àwọn èèyàn míì lásìkò yìí èyí tí má kọ́kọ́ gbọ́ yẹn mọ́yá kò dúró gbọ́ ìbòmíì mọ́ ìyẹn ni ó stọ̀ síbẹ̀ èyí kakọ́ sọ yí pé àwọn wo lọ̀rẹ́ ọlọ́run sọ́tù yìí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون لا خوف عليهم ولا هم يحزنون àwọn ọ̀rẹ́ ọlọ́run ni ó ọlọ́run ní ẹgbọ́ o àwọn ọ̀rẹ́ tó wọn lọ́hun àwọn yẹn làwọn tí ẹ̀rù ò ní bà àwọn yẹn lẹni tí ò sì ní máa banújẹ́ àwọn ọ̀rẹ́ ọlọ́run ẹ jẹ́ gbọ́ áyà tí ń bẹ lẹ́yìn áyà yìí kí là wá ṣe tá a fi di ọ̀rẹ́ ọlọ́run. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة أحا. لا تبديل لكلمات الله ذلك wàlẹ́fàọ́zọ́lẹ̀ àbí àwọn ọ̀rẹ́ ọlọ́run alá iná àwòlìyà àlọ́yìn àwọn ọ̀rẹ́ ọlọ́run láàkan fún àlẹ́yìn wà láhùn jàzánú wọ́n ní bẹ̀rù òsì ní bàlújẹ́ àlẹ́sìnà àmànà wà kàánà yàtàkù àwọn ọ̀rẹ́ ọlọ́run ni àwọn tí wọ́n gbọ́lọ́ ìtí yíkọ́ ànìjà gbọ́yé ni pé ẹ má fẹ́ jẹ́ ọ̀rẹ́ ọlọ́run kì í ṣe tó le rárá wọ́n sábà máa gbà wọ́n sábà fọ́ ọlọ́run ní ọlọ́run ní àfi ṣe máa páyà ẹ̀ ó ti dọ̀rẹ́ ọlọ́run nìyẹn bá ti dọ̀rẹ́ ọlọ́run kò sí wàhálà ọ̀rẹ́ ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run nìyẹn bá a ṣe dọ̀rẹ́ ọlọ́run kò jù bá ń lọ wọ́n fẹ́ dọ̀rẹ́ ọlọ́run bó ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n àwọn tí wọ́n á jẹ́ ọ̀rẹ́ àlùjànnú yìí tó yẹ pé àlìjànú ni àwọn bá ṣọ̀rẹ́ ẹ jẹ́ ká lọ sínú suratul Kahf àyà àádọ́ta èyí ká gbọ́ kí n lọ́n sọ mbẹ́. suratul Kahf àyà àádọ́ta. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربي أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بيس للظالمين بدلا بيس للظالمين بدلا نعم وإذ قلنا للملائكة Ọlọ́run wà lẹ́bí máa sọ fára ayé ń tàtà sọ fún àwọn màláìkà yìí pé adáadámàtá o ẹ̀tẹ̀ríba fún. ẹ̀tẹ̀ríba fún ẹ̀sùjúdù ní dédé sùjúdù tí a fi kíyàn níjọ náà. Fọ́sájádú ìlà ìbẹ̀lì. Wọ́n lè sí bẹ́ẹ̀, wọ́n sí bọ́lọ̀ ń ṣe ni wọ́n ṣe àyàfi ìbílísù náà ni ò sí bẹ́ẹ̀. Ìwé tí ń gbọ́ wa ẹ máa gbọ́ o. Tó bá yẹ kó jẹ́ pé irú ẹni yí àtọmọ rẹ̀ ló yẹ kí ọmọ ẹ̀dẹ́ nìyàn ó mú lọ́rẹ̀. Pẹ̀lú tọ́jọ bẹ̀rẹ̀ láàrin bàbá wa àti bàbá tiwọn yìí náà ẹ̀jájọ gbọ́ o. Ọ̀sàjẹ̀dú ìlà ìbìlì sáà. Kò ṣe bẹ́ẹ̀ okùn fún ìbalẹ̀ okùn sọ̀rọ̀. Sáànà mínà jíní. Nípa pé àlìjànú lòun, gbogbo wọn tó ṣe ń tọ́lọ̀ ní wọ́n ṣe màlẹ́kà làwọn. Kálíbà gbọ́rọ̀ yé pé ìtakú rẹ̀ kìí ṣe tó yẹ kọjú alójú ìran kan náà kí wọ́n. Àwọn màlẹ́kà bọ́lọ̀ tó ní kí wọ́n ṣe ni wọ́n ṣe àmọ́ òun takú ọlọ́run ajá gbọ́ yé pé káànà mínà lè jíní àjànú lòun o. Fọ́fọ́sọ́kọ́ àna amúrẹ̀rọ̀ bèèrè. Ọjáde pò náà àti ọlọ́run, ọtakò àti ọlọ́run, ó níbi ìtò ńkọ́ tẹ̀gbà. Afẹ́tẹ̀tẹ̀kìdúnàhù wà dúnríyàtàhù àwùlíyà àmìndúní. Ọlọ́run wá ní mo béèrè lọ́wọ́ ẹ̀yin òyìn o, èmi ọlọ́run ni mo ṣe báhun èmi mo jọ kí èmi mo jẹ́ kí bàbá tìyín bí alápàlé pé kó forí kó tẹríba fún kò wá tẹríba sọ́yẹ kó yẹ pé òun àti ọmọ rẹ̀ lẹ́ẹ̀mú lọ́rẹ̀ẹ́ tẹ́jọ́ máa sọ rẹ̀ sọ́yẹ kó yẹ bẹ́ẹ̀. Wàhún lakún àdúwò. Ọ̀tá yín ni wọ́n, ọ̀tá la fi bẹ̀rẹ̀. Bí ìsọ̀lẹ̀ bọ́ọ̀lì mi náà bàdàlá ọ̀rọ̀. Ọlọ́run ní kò dá o. Bí ìsọ̀lẹ̀ bọ́ọ̀lì mi náà bàdàlá. Gbogbo ẹni tó yára bò sínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó lọ tí ó kó chéǹjì. Á ó burú fóńtọ̀ òun o. ọ̀tá lọ yẹ kí àtàlùjànú máa ṣe ò tó bẹ̀rẹ̀ o tó pé wọ́n ń ló bá rí àgbọ̀yé tá bẹ̀ ní ìsinmi pé kò yẹ kó sí àṣepọ̀ kankan láàrin ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàlùjànú nìyẹn pẹ̀lú tó bẹ̀rẹ̀ yìí bá ń sọ nípa bí ọlọ́run ṣe ẹgbọ́n tó ṣẹlẹ̀ ńgbà náà ṣùgbọ́n ó ṣeni láàánú lóde tòní tá a wà yìí pé àwọn èèyàn wọ́n wá rí i pé àwọn ò lè ga láì bá àjànú dá nǹkan pọ̀ oníkálukú wá fún ní orúkọ oríṣiríṣi lọ́dọ̀ àwa mùsùlùmí àwọn kan náà wá wọ́n fún àlòkọ lọ́dọ̀ àwọn àwọn ẹlẹ́bọ. àwọn kan fún àwọn àjànú yìí wọ́n fún lórúkọ lọ́dọ̀ àwọn tí a ń tẹ̀lé anabi isa tí a ń pè tí a ń pè ní christian àwọn náà fún lórúkọ tiwọn náà àwọn ọkọ̀ yìí ni kálukú wá ń júbà fún ní kálukú ń sìn àmọ́ gbogbo wọn àlìjànú náà ni tọ́wárí bẹ́ẹ̀ pẹ̀lú ká gbọ́ yìí kò yẹ kí ẹnìkan kan ní ọmọ ìdẹ́nìyàn kó mú a lọ́rẹ̀ẹ́ ẹ jẹ́ ká wá lọ́ọ́ bíi pé ẹjá lọ bí wípé kí ni ó ń jẹ́ àlùjànnú kí sì ní ìpìlẹ̀ àlùjànnú kí ni ń jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyà kí sì ní ìpìlẹ̀ wa ẹjá lọ sínú sọ́ọ̀sù ìjèrè àyà twenty six twenty seven ọlọ́run fi àlàyé ṣàlàyé fún wa kí ni ìpìlẹ̀ tiwọn kí ni ìpìlẹ̀ tiwa. <laughs> ولقد خلقنا الإنسان من صلصال من حماء مسنون ولجان خلقناه من قبل خلقناه من قبل من نار السموم ọlọ́bàá lè jẹ́ ọlá ó wọ́n lè sọ ìpìlẹ̀ tí wọ́n náà aha وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ Ọlọ́run ní adá ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Ọlọ́run ní tó ti gbẹ tó ti gbẹ dáadáa wọ́n fi dọ́mọ ẹ̀dẹ́ ènìyàn. Ìpìlẹ̀ wa nìyẹn. Bọ́sọkùnrin bọ́sọbìnrin nǹkan àrí ajẹ́nu ayé ibi àti bẹ̀rẹ̀ nìyẹn bàbá ńlá wa nǹkan fi dànù tuntun pé àwa ọmọ rẹ̀ àwa ń wá látara ara wa síra wa àmọ́ ìpìlẹ̀ wa gangan ò ní pé ní àmàhí àmàkan tí ń já fíkánfíkán àmàkan tí ń já fírífírí ìbẹ̀rẹ̀ rẹ̀ ni wọ́n fi mọ wá àwọn afọ́ onítàṣẹ́ wọ́n nígbà ọlọ́run ṣe àmàyíká inú àlìjẹ́ náà ọlọ́wọ́ agbèjù síbẹ̀ tàràkà orin ilámọ́ṣà ó fi ilẹ̀ sígbà tó wù ú kọ́dà ń bẹ̀ àsìkò tó fi fi ilẹ̀ yìí ṣètọ́nù ńlọ yín bọ̀ ọwá ń yẹ̀ ẹ́ wò ọwá ń yẹ̀ ẹ́ wò pé kí lọ́nà fẹ́ fi kíní ìṣe báyìí ìwé tó fẹ́ fi léyìí báyìí kò mọ̀ pé nǹkan kan míì tó ń bọ̀ lẹ́yìn àwọn àwọn ti wà àjẹnú ti ń bẹ tipẹ́tipẹ́ kátó dára rí Ádámù alayhi amàlẹ́kà ti ń bẹ tipẹ́tipẹ́ àmọ́ fọ́làmọ́ wàjẹ́dà ú àjùwáfà kọ́là khalikum yukulak láyàtàmọ́lak ìjọ mi wò torí pé ìwò ń bẹ nù rẹ̀ ó ní tí wọ́n bá fi kí ní ìdá kò ní lè kápẹ́ ẹ̀mí ẹ̀ kò ní nípinnu ẹ wá ẹ̀dẹ́yàn ti bẹ láyé tí ò nípinnu lónìí ẹnìkan bá nípinnu a máa ṣe jákujáku táwọn kan ń ṣe ní ìsìn yẹ ó ní kò ní nípinnu àjíwáfù ni oníhòònú ni kà gbọ́n dénú tí ìbá ṣẹ̀ntọ́lọ́ bá wá sà nínú mọ́ níbi ádámọ̀ so ọlọ́ni ìpínlẹ̀ tí wọ́n ṣe rí nìyẹn wàlìjáàánà kọlàkùnáà من قبل من نار السموم ọlọ́run ni a wá dá jánù ìyẹn àlùjànnú ní jẹ́bẹ̀ àfitán ní jẹ́bàun ìbílísù ní jẹ́bàun tó bí gbogbo àjànú yòókù bí ànábì ádámà náà ṣe bí gbogbo àwọn ẹ̀dá ọlọ́run dá òun látara iná iná tó gbóná iná tó gbóná láti nígbà tá a bá dá tọ́lọ̀ ń dá nǹkan kankan látara tó sì dá kan látara aná afẹ́pọ̀ owó lọ́yẹ kọ́ wà fún méjèèjì yẹn nígbà tí ẹni tó jẹ́ ìpẹ́ tí ò kí ọ̀rọ̀ ọ̀hún dá síná kí lọ́yẹ kó dà wá pọ̀ bẹ́ẹ̀ yẹn nítorí pé àwọn afá onímọ̀ tẹ̀síẹ̀rì wọ́n ní èèpẹ̀ tọ́lọ̀ fi dá yìí ó ń túmọ̀ rùtúbà ó ń ó ń túmọ̀ nǹkan tí ò le ó ń túmọ̀ nǹkan tó rọrùn ọlọ́run wá dá àṣetánì àtàwọn ọmọ rẹ̀ látara iná ìyẹn ń túmọ̀ gbígbóná ó ń túmọ̀ pé ìyẹn ọmọ gbóná gbogbo ẹni tí ó fẹ́ káyé o gbóná kálíkì àmọ́ àwọn gbóná kò kó ní ìkankan ṣe pẹ̀lú ìpìlẹ̀ nìyẹn tẹ́wọ́n wá sọ yí pé kí ni túmọ̀ rẹ̀ tàbí fi ń pè kan ní seitan kí ìyàtọ̀ ti ń bẹ láàrin seitan àti jínù ní àkọ́kọ́ àwọn afọ́ onímọ̀ nípa tafsiri wọ́n ní túmọ̀ tọ́lọ́ fi pé seitan ní jánà ní pé a ò ní máa rí zẹ́hùn láyọ̀ níta àbárí ni wọ́n máa pè ní jánà tàbí jínù. a lè rí wọn lójú bílẹ̀ pé àwọn ń rí àwa ìpìlẹ̀ tí wọ́n nìyẹn tí wọ́n ní máa rí wọn tọ̀ ìwọ́n á ní ṣètọ́n ìta ń pè ní ṣètọ́n gbólóǹkan ni tí ọmọnìyàn lè jẹ àǹjànú lè jẹ tó wá rí bẹ́ẹ̀ yẹn a sọ pé tí ń pè léèyàn méjì adẹ́rí mọ́mì nínú èèyàn tí ó jẹ́ àtìlẹ́pẹ́ àtìlẹ́rí àlìyìnsánù àlìkáàfẹ̀rù ọmọnìyàn tó kọ̀ bẹ́ẹ̀ náà lẹ́rí àlìjínù àlìmọ́mẹ̀ àtìlẹ́rí àlìjínù àlìkáàfẹ̀rù méjìlá wa pín sí méjìlá wọn náà pín sí èyí tó jẹ́ pé káàfìrí nú ọmọ ẹ̀dẹ́ ìyàn sì tọ́nùnù tẹ́pẹ́ nù àlìjànú ló ti ya káàfì ló ti ya aláìgbọ́ràn àṣèyí pé

شيطان الجنوة أها. وكذلك جعلنا لكل نبي عدوا شياطين لإنس ولجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه Fọ̀zọ́rìhùn wà máa yà fòtàrò. Ibi ìrẹ́lọ́ tí ń sọ fún wa, ipi alérọ́mọ nìyàn tí ó jẹ́ ṣe tán, kọlọmọ́sà wa bẹ́ẹ̀. A ti rí àjẹ̀nà tí ó jẹ́ ṣe tán, kọlọ̀láwáyà wọ́n. Àhá. وكذلك جعلنا لكل نبي عدوا. Ọlọ́run ni gbogbo ànábì Ọlọ́run lásìrọ̀ta fún. ayé wọn ànábì ọlọ́run lọ́ta nú àwọn èèyàn àmọ́ta wọn náà ní sàyàtì tàbátí ọmọ nìyàn tí ń bá sọ̀tá lẹ́rí ẹ ọlọ́run la wá ṣe lọ́lá fáwọn ànábì ọlọ́run kí wọ́n ní ọ̀tá nú tí ṣe ṣètọ́n kí wọ́n sì ní ọ̀tá nú tí ṣe gbogbo ohun tí ọba ti ọmọ ènìyàn èyí tí ọba dá nú ọmọ ṣètọ́ nìyẹn àyà yìí náà lọ́lọ́run tó fi ń fún wa wípé àwọn èèyàn kan nínú ayé wọ́n ma sọ̀rọ̀ bí ẹni pé ọmọ kọ̀kọ̀ wọ́n ma sọ̀rọ̀ bí ẹni pé ọmọ gẹ́ibà rárá àṣírí tí bẹ́ẹ̀ ní ayé yìí ó ní bẹ nínú ọmọ tọ́lọ́run ṣe lọ́ta àwọn ọwá níṣẹ́ wo ni wọ́n máa ń ṣe. yuhi ibaduhum ila ba'di zukhrufal qawli gurura. apá ma máa fún apá kan lọ́wọ́ apá kan yóò máa fún apá kan lọ́wọ́ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ ńgbà báyìí alùjànú kankan ọmọ alùjànú kankan ọmọ ẹnu tí àlùjánu lè mà ojú tó bá ṣẹlẹ̀ lọ àmọ́ ó lè wá fi ẹgbẹ̀rún rọ́ kún èyí tó ṣẹlẹ̀ lọ torí yẹn nítorí pé àlùjánu kọ̀ọ̀kan bẹ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ̀ọ̀kan bí mo ṣe wà yìí mo ní jínù kánpẹ̀ ní kọ̀ríyìn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi yìí ẹ̀yin náà ní ti yín lọ sọ bẹ́ẹ̀ sàsálàm fún yàrá àgbà Àìsà níjọ́ tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ tíyàwó àgbà àyíṣà tó wá ṣèṣe obìnrin anábì wa ní sálìjànú rẹ ti dé ni ọwọ́ á ní àá bí mo ṣe wà yìí mo tún lálìjànú anábì ló ní èmi náà ní bóyá yín pé ọba àlekí ọlá jẹ tèmi ń pa ọgbà Islam ṣe anábì nìkan lọ́gbà Islam anábì kàmára tó fi ju àwọn anábì yòókù lọ pé gbogbo àwọn anábì yòókù náà tí wọn ò Islam àmọ́ tó ń Islam ọlálìjànú o. ṣe wá rájọ̀ tẹ́nìkọ̀ọ̀kan wá ní yìí a lè ṣe nǹkan kan lẹ́yìn wọn bá a bá su àjọsùn ni bá a bá jẹun àjọjẹun ni bá a lọ bì kan àjọ lọ ni gbogbo síkírìtì wa ń bẹ lọ́wọ́ àlùjànnú wa ànábì ní máa mẹ́n àdí nígbà ní ádámà ilá òkílàbì yìí àlìjínà àwùkàmà kọ́ọ̀lù kò sí ọmọ nìyàn kan tí ń bẹ láyé tí ò lálùjànnú kò sí rárá àjọ ń kiri kí ni so ẹni bá wá lọ ń lọ bá bàbá wosẹ́wosẹ́ kan lápèjúwe tí bàbá wosẹ́wosẹ́ ń ti wá tó ń ti wá gòkè nínú ọsẹ́ ẹbí tó ti ní àjànú ti ń bá gbọ́ síkírìtì yàtọ̀ fáǹjànú tiẹ̀ tọ́lọ̀ ń dá ma ó tún ti ní àjànú míì tó ti sẹ́ wọ́n máa ń sí àjànú dáadáa àjànú tó wá sẹ́ tí fi ń ṣiṣẹ́ yìí bí ẹni tó fẹ́ wo sẹ́fà ti lè dọ́dọ̀ rẹ̀ àǹjẹ̀nú ẹ̀ ń fẹ́ wo sẹ́ gbogbo síkírìtì ẹni fẹ́ wo sẹ́ làǹjẹ̀nú ti gbé fún ó dá lóògbé fún àǹjẹ̀nú bàbá oníwòsẹ́ wòsẹ́ yọ máa sọ pé ìyá báyìí bí ọ bàbá rẹ rèé ibi wọ́n bí ọ sí rèé ibi báyìí ló kó yí ìtàn tí ẹni yẹn gan <clears throat> tí ò gbọ́ yí bàbá wọn sọ fún àwọn pé ah àti bàbá yẹn rí na kò rí nǹkan ẹnu tó ti lọ àwọn àkàbárù màdíyà tó ti lọ iná tó lè rí nìyẹn tó a fẹ́ kọjá ayé rẹ̀ kọ́ wá sọ tó fẹ́lẹ̀ lọ́la fọ́ ìmẹ́jọ ń kọjá ayé nìyẹn. àti tí mẹ́ńbí ẹ̀yin tẹ̀ lọ wo sẹ́nu pé ẹ̀yàn ń wo sẹ́ ẹ̀rọ ẹni tí ń wo sẹ́ fún yín ọ wá ń sọ fún yín pé <clears throat> nǹkan báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ ó lè bẹ́ẹ̀ ń tòótọ́ aṣọ tí ọ ń bẹ nísàlẹ̀ kọ́ńbọ́ọ̀dù rẹ̀ ń júwèé fún àǹjànú lọ́sọ fún Ayà náà lọ́wọ́ fi yanjú rẹ̀ yí pé. Yóhí bá dùn ilá bá dì zùkúrú fàlẹ̀kọ́ lè gùrú rọ́. Wọ́n máa wá parọ́ fúnra wọn ọ̀rọ̀ tó dùn. Ọ̀rọ̀ tó dùn wọ́n máa pa fúnra wọn. Wàlàó ṣáà rọ̀bùkà máa fàálù. Ọlọ́run ní kí òun bá fẹ́ bẹ́ẹ̀ ni wọn lè ṣe bẹ́ẹ̀. Ìyẹn ni pé Ọlọ́run tú kálukú sílẹ̀ yí pé ọ̀nà rẹ̀ ìgbọ́ rẹ̀ èyí tó bá wù ọ́ ń bẹ̀ kọ́ gbà nìkan ah, ẹ̀ka wípé àwọn àjànú yìí wọ́n jẹ́ àwọn tí wọ́n fún ní oríṣiríṣi ọkọ̀ lọ́dọ̀ tí mùsùlùmí pàápàá jùlọ àwọn àlùfáà tí ń lo àjànú wọ́n mọ̀ wá gáàrú rẹ̀ fara ayé ipé ìjẹni ọlọ́run àwọn ló tó bẹ́ẹ̀ yára sí àjànú sì ni bàbá ń lò lọ́dọ̀ tí wọ́n tábẹ́ kùn lọ́dà wọ́n pè ní rọ̀háníyà wọ́n pè ní rọ̀háníyà bí àwọn kan ní jẹ́ tẹ wa tí ẹ bá jẹ́ oníkéwú tẹ́ jẹ́ ẹni tó nímọ̀ nípa èdè lárúbáwá gbogbo tí àti ń bẹ láyé ẹ lè bá mbe ń bẹ pé lẹ́yìn màlẹ́kà dá o àwọn kan tó á jẹ́ rọ̀háníyà tẹ́ èèyàn ń lò ń tiwọn tí ni bàbá ń wọ́n dẹ̀ dùn ránṣẹ́ àjẹ́ náà dùn ránṣẹ́ eyín ẹni ọkàn ní dáa lọ́dọ̀ tí mùsùlùmí àwọn àfa wọn pè ní rọ̀háníyà lọ́dọ̀ àwọn kìtẹ́ẹ̀nì wọ́n pè ní ẹ̀mí kẹ́mi lọ́dọ̀ àwọn babaláwo wọ́n pè wọ́n ní irun mọ́lẹ̀ lọ́dọ̀ gbogbo awam lọ́dọ̀ am lọ́dọ̀ gbogbo èèyàn wọ́n mọ̀ wọ́n sí àjẹ́ àjẹ́ hmm. èyí tí wọ́n gbalé gboko irú àgbàlagbà yẹn hmm. àgbàlagbà arọ pátá ni tí ni pé hmm. ìyá kan ń jàjẹ́ kò sí àjẹ́ kankan ìtumọ̀ àjẹ́ rèé lẹ́gbọ̀n lónìí ọ̀nà tí àjẹ́ gbà dráìfù jáde tó gbà jáde ó ní pé àwọn àgbàlagbà fáà láti ilẹ̀ haúsá tàbí láti ẹ̀ẹ́tápà tí wọ́n á ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀ẹ́ bíṣẹ́ wo sẹ́wọ́sẹ́ ní ká pè ní o bíṣẹ́ kìíní wọ́n sáà sí iṣẹ́ àfáà ńlẹ̀ ìbá ńlẹ̀ Yorùbá sá láyé ìgbà náà kí àwọn ìbájá lọ ọ̀dọ́ wọn tí wọ́n bẹ́ àwọn gbọ́mọ lọ pé ọmọ kan sunkún lóru kò sùn wọ́n á sọ pé àwọn àlìjínù ló ń dà láàmú ẹnìkan ní òun òrónú sùn àwọn àlìjínù ní ń dà ọ́ láàmú nígbà tẹni tó gbọ́ ntí bàbá yẹn wí tí wọ́n fẹ́ jábọ̀ ńlé òun ọmọlábáwá sọ yóò sọ pé wọ́n ní àwọn àlì àwọn àjẹ́ àwọn àlìjẹ́ àwọn àjẹ́ díẹ̀ díẹ̀ ló di àjẹ́ mọ́ lọ àlìjínà ni à ń pè ní àjẹ́ àlìjínà ni à ń pè ní àjẹ́ gbólóhùn àjínà àjínà ló dráìfù sí Yorùbá àjẹ́ àjẹ́ kò ànábì ní ojúkójú wà àlà àìnà àkú ànábì lójúkójú wà òótọ́ ni ojúkójú ìkẹrìn ọkùnrin ni ọkùnrin ń jẹ́ àìnà obìnrin jẹ́ àìnà ìtumójúkójú ni pé <clears throat> ọlọ́run dá ìwọ sójú àwọn èèyàn kan ní ọmọ ànábì adama bí wọ́n ṣe ń bẹ lára ìjò yẹn bí wọ́n ṣe ń bẹ lára itọ́ ìjò yẹn lójú àmì ìjẹ ìwọ tọ́jẹ́ pé tí ọba rí ń tọ́ da ní ìsìn ó sì ronú kọ́ máa bàjẹ́ nǹkan ó sì bàjẹ́ náà àníbìfẹsẹ̀ rẹ̀ nílẹ̀ ń ló bí àwọn àsìkáàrò oríṣiríṣi tí wọ́n ní ká máa ṣe nye ayé la wà láyé ibi tó rọ̀ ọ̀bàlejò rọrùn so ojúkojú wà ṣùgbọ́n pé àwọn àyá kan wá ń pé nbì kan àwọn ni ẹni kádàrá lọ́dọ̀ rárá àlàyé ń bẹ lórí yẹn náà láwọn oríṣiríṣi ọ̀nà tí àwọn àǹjànú ń gbà tí àwọn èèyàn ń gbà súnmọ́ àwọn tí ń dayé wọn rú ìtumọ̀ jínù jínù ní ìtumọ̀ àjẹ́ nìyẹn látara ti dìráìfù wá. kò sí tíra kankan tí wọ́n bá kọ o nílànà àtọ́lọ́ àtòjíṣẹ́ o àpé tí wọ́n bá kọ láti káírò o torí gbé ẹ bá pé iná tí àdẹ̀tì rọrọ̀ ẹ wo bí tí wọ́n ti kọ́ o ìdánbà bí dáṣe ń bẹ̀rẹ̀ dọ̀ tiwa iná ní ń bẹ̀lẹ̀ lábáwá náà o wọ́n tí àdé lórí bí wọ́n babaláwo tọ̀dọ̀ tiwa náà ń bí ní àná ní tiwọn lọ́nà tẹ́lẹ̀ yìí sédè lágbáwá tàbí ń kọ́ ìjẹ́ babaláwo so ìtumọ̀ àlìjínù nìyẹn inú ayé láti wá rí i pé wọ́n máa ń gbé ìránṣẹ́ wọ́n máa ń gbé fún ara wọn tó bá rí bẹ́ẹ̀ yẹn kókó bẹ̀rẹ̀ ni wípé kò yẹ kó sí àṣepọ̀ láàrin àwa àti àlìjẹ̀nà tábà ní múmi nínú wọn pé múmi ní wà nínú wọn bẹ́ẹ̀ ni kò sọ wádà láṣepọ̀ torí ẹ̀ láti lòfin bí a rí wọn àwájú wọn lọ ajàǹjàǹ lọ ń gbogbo ọ̀nà ọlọ́run fi ájú wọn lọ bó ṣe fi bó ṣe fi ájú wọn lọ níjó nìyẹn náà là ń jù wọn lọ di sìn náà àwọn nísì kọ́kọ́ ń bẹ ọlọ́run yá gbẹ́rẹ́ náà kúránì yìí pé àwọn bàbá wọn ló ń kọ́kọ́ dá kó tó dá tiwa nítorí kóba náà nìyẹn pé wọ́n ẹ̀ ti wá dá lójú òun tó máa tẹríba fún ara tó kóba náà nìyẹn wọn ò sì ní sọ̀rọ̀ ẹ̀ wá láéláé mò ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá má jànú lọ́rẹ̀ bóyá pẹ̀lú ọ̀sẹ̀ ni o bóyá pẹ̀lú ìjóògùn ni o pẹ̀lú gbẹ́rẹ́ ni o tí ọlọ́run bá fẹ́ gbàdúrà yín oògùn tẹ bá fi àlìjànú ṣe wà ní ṣiṣẹ́ tó bá fẹ́ gbàdúrà wọn bá fẹ́ gbàdúrà yín tí ẹ bá lo nǹkan àjànú tó bá ṣiṣẹ́ à ọlọ́run fẹ́ràn yín ni o torí pé wọ́n padà bá tó ń tì í jẹ́ kẹ́yìn ni o kò sí bí àjànú ti ń jẹ́ kíbẹ̀ ó hó tíbẹ̀ ò ní já kẹ́yìn láyé kódà àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá tí wọn ò kéwú wọn ò kàn mọ̀ pàápàá bó ṣe jẹ́ ni àwọn náà ní àwọn òwe ká àti àwọn ọ̀rọ̀ kan tí wọ́n máa fi yanjú rẹ̀ yìí pé ẹ̀yin sílùú àjànú kì í dáa wọ́n máa ń sọ pé kòkò tó bá ṣe ẹ̀yìn náà ní máa fọ́ ìjẹ́sọ náà ni pé gbogbo ohun tí ń ran babaláwo lọ́wọ́ tí babaláwo fi ń dára náà ni ó padà bá ti babaláwo jẹ́ kẹ́yìn bíṣe máa rí nìyẹn kò dàrú rí gbogbo ẹni tó bá sọsẹ tọ́sẹ bá jẹ́ fún máa retí èsì ẹni ó ṣe òjò ògùn tó jẹ́ fún máa retí èsì àwọn ò ní ṣe àǹfààní kan fọ́mọ nìyẹn kán má padà bá tiẹ̀ jẹ́ ẹjẹ́ fún láti tí jẹ́ ògùn ẹjẹ́ fún láti tí jẹ́ ògùn ẹfẹ́ o ẹfẹ́ gbòsé o àbí àsìkò torí ibú tiẹ̀ tó ti wá kọ já wẹ́rẹ́wẹ́rẹ́ yìí tó ti gàgà ara yìí tí ẹ tún bá ògùn débi kẹ́ ẹ tún máa fi nǹkan ọmọnìyàn ṣe bóyá ọmọnìyàn tó ti kú bóyá ọmọnìyàn tí ó kú fúnra ẹ̀ tẹ́wá lọ rè kó egun rẹ̀ ń sáré o àbí ọmọnìyàn tẹ́ ẹ máa mà pa tó fẹ́ fẹ́ ṣe nǹkan ọ̀la ẹ̀jẹ̀ ìsàtí ti mẹ́mbẹ̀ fún yín ṣé ẹ rí gbogbo ewé kan àti nǹkan kan tẹ́ ẹ bá dìpọ̀ tọ́mọ̀ èlè ṣiṣẹ́ àjànú ní ń bẹ lábẹ́ ẹ̀ àǹjẹ̀nú ló wà lábẹ́ ìbẹ̀rẹ̀ ogun rẹ̀ iná sọ́dọ̀bàkọ́lọ́kọ́ pọ̀tẹ́bàáwú máa tẹ̀tì ìlú Tàbàrú máa tẹ́tí lò ṣàyàtínà aláàmúlìkì Sùlẹ́ìmán. Wà máa kàfàrọ̀ Sùlẹ́ìmán wàlákínà ṣàyàtínà kàfàrọ̀. يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بالضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون نعم رني àwọn èèyàn wọ́n tẹ̀lé tí a lórí ọlá tí ń bẹ fọ́nàbíwá Suleiman bó ṣe jẹ́rì anábì Suleiman ọlọ́run jẹ ọmọ ènìyàn ń pa fún ọjẹ àwọn àǹjẹ̀nú ń pa fún ọjẹ gbogbo dábàá ọjẹ ń pa fún láti fi sọlá ìgbà tí anábì Suleiman tó wá kẹ́fìn pé àwọn àǹjẹ̀nú wọ́n ní wúrúwúrú lọ́wọ́ wọ́n bẹ́ẹ̀ tó anáà máa dà bí àrà ọlọ́sìn fún ní kápá láti darí wọn èyí tó bá kọ àṣẹ rẹ̀ yìí jóná ni ọwá ní gbogbo wúrúwúrú tẹ́ǹtẹ́ǹtẹ́ yìí ẹkọ wá ó lè gba gbogbo ẹ̀ pátá àmúgbà ẹ̀fọ́ lọ lọ fẹ́ fìtínà kù sínú ayé wá ibẹ̀ náà ni kí wọ́n gbẹ́ kí wọ́n gbẹ́ jì kọ́ lọ kó àwọn àdánwò síbẹ̀ ká bò mọ́ bẹ̀ ó sì mọ̀ pé àjànú kẹta ò tó súnmọ́ bí aga àwọn bá wà wọ́n jò náà ni ló ń bá lọ ìgbọ́ lọ àfáwà Ibn Kathir rahimahullah kọ́lọ́mbà ní kẹwọn tó ń bá lọ ka áyà yìí ń bẹ̀ gbogbo tí à ń sọ yóò bá ń bẹ̀ nígbà Sulaiman lọ tán làǹjẹ́lmá kọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn yìí pé Sulemana ń pàṣẹ ó ń ṣe báńsà wo ẹ̀ màsírí ni àṣírí tí fi ń pàṣẹ ń bẹ ń sàlẹ̀ àga ẹ lọ gbẹ àwọn òrèlè rẹ̀ ń tàwọn ẹ lọ gbẹ ọmọ ènìyàn lọ tabarẹ́ nìyàn kan tí bá ń dààmú kí láyé sìn tí ń wá ìgbèrí àdẹ́wò kiri kọ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n yáyẹ alátayé anabi Suleiman alayhi salam wọ́n lè lọ gbẹ́ wọ́n lọ kó àwọn nǹkan àdẹ́wò jáde bí wọ́n wá ń kọ́ra wọn ẹ̀yin náà gbà pé tí ń lò wà rèé wọ́n jẹ́ kí àwọn èèyàn gbà rí pé sùlẹ̀mọ́nà náà ọ̀dọ́gbọ́n sí ló wá bí ọ̀rọ̀ ńgbà nábì wá dé wá ń ka ànábì sùlẹ̀mọ́nà mara ànábì ọlọ́run àwọn ní ìyẹn làwọn lọ́mọ akáfà pé ànábì ọlọ́run ni láyé ànígbà ọlọ́run á sáyẹ̀ kalẹ̀ pé wàtábà òun. látẹ́ tí ló ṣàyà tí ìdàn aláàmúlékè sùlẹ̀ìmán. àmá wà máa kàfàrà sùlẹ̀ìmán. wà máa kàfàrà sùlẹ̀ìmán wà lákì nà ṣàyà tí nà kàfàrú. ọlọ́run ní sùlẹ̀ìmán náà kọ́tọ̀ ọlọ́run o ẹ wá wo bọ́lọ̀ sọ̀rọ̀ ń bí ọ̀rọ̀ tí àwọn àjànú tí wọ́n ń kà fún àwọn èèyàn lọ́lọ́run ń sọ Ngbọ́lọ́n wá fẹ́ dá padà, ọlọ́run ní Sùlẹ̀mánà kàfàrà o. Wọ́n kàfàrà Sùlẹ̀mánà Wàlákínà ṣàyàfínà kàfàrò. A ṣe wípé gbogbo dájú ara rẹ kó tó kò láyé káfìrí ni ọ. Ẹmà fi lè lórú káfìrí ni. ẹ̀ kìníkà ní ọsọmọ kìníkà lọ́rùn lẹ́yìn ká bẹ ọlọ́run bá lékè ọlá sẹ́pẹ́ná oògùn tí ń bẹ ojú ìtọ́jú ara lọ ìtọ́jú ara bóyá ṣe ìtọ́jú àmàlàtà ń jẹ oògùn ni ìyẹn yẹn oògùn ni oh. ewédú oògùn ni hmm. ṣe ń jẹ yẹn ní í ara tí ò ní di sí bí ètò ló fi pé ó burú kí kọ́ máa jẹun léde rẹ̀ ó gan oúnjẹ léde wa wọ́n tún wá kó lọ wọ́n tún wá palójúdà ńlá wa sọ lóúnjẹ tá à ń jẹ wàhálà sì yẹn mágbàdo kúrò lébè lóko yẹn fi sóúnjẹ tá a jẹ́ yẹn ìwòsàn ni fún wa o ni o ìwòsàn ni fún wa ẹ má padà fi kún wọ́n tó ti ṣe yán pàwùdà ńgbà tí wọ́n kúkú fi sọmọ nàìjíríà tí wọ́n fi sọmọ yorùbá iṣu tíá wọ́n kò lọ wọ́n tó sọ di èkúkù láti wá ń rà tó kà fẹ́ jẹyàn gbóná wọ́n á rò bí ọkà kò lè ṣiṣẹ́ fara mọ́ iṣu ni ẹjẹ́ ẹjẹ́ sú yẹn ìyẹn ni ẹjẹ́ direct èèyàn báwọn àti àwọn oògùn míì tá a lè fi wéṣe tá a lè fi gbòṣe gbogbo àwọn oògùn yìí ìyẹn ló ń bẹ ṣùgbọ́n oògùn kádàrá pé mo fẹ́ ní láárí kíní kan lèyàn wà ṣe ẹbọ ni o èyàn fẹ́ ga kíní kan lòun fẹ́ ṣe ẹbọ ni àbọ̀wọ̀n fẹ́ kíláburú wá báhùn ọ̀rọ̀ kíkà dígàgẹ́ ẹ̀ ìní àwọn ajánásì wa ní akọ́kọ́ máa ń kà ń gbogbo wá sí wa yẹn wípé ẹbọ ń gbogbo ẹ̀ adẹ̀wà sọ fún ma Yorùbá wípé tẹ́pẹ́ àwọn nǹkan yìí bá wà lódodo

tó ní kọ́lọ́bọ́ kó owó olówó wá kí ni ọ̀hún kí ni wọ́n bẹ́yẹ. wá mẹ́bá kíyèsí dáadáa ẹ̀rí pé kí níyẹn ò gbé Yorùbá kò gbé wá ẹ̀wọ́n mọ̀ pé inú ẹ̀yà tó gbọ́n ni Yorùbá wà a sì pín sí mẹ́ta Nàìjíríà tó fojú hàn ẹ̀yà kìíní ẹ̀yà kejì láì dárúkọ torí ni mo fẹ́ sọ òrìyé ń dárúkọ ẹ̀kú mọ̀ pé inú ẹ̀yà tó wá gbọ́n ju ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta lọ ìlà wa. àwa la àwa ni mo fẹ́ mo ń sọ fún yín mo tún máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà yìí pé tọ́lá ọbẹ̀ kí nàìjíríà ò dáa ilẹ̀ yorùbá lọ́lọ́wọ́ yìí ọkọ̀ dáa náà kí yorùbá wá lè dáa wà ni problem nàìjíríà gbogbo ń tí àwọn ẹ̀yà ọ̀mà àwa là ń kọ́ wọn wọ́n o kí wọ́n dọ̀gá lórí ẹ̀ lọ o ṣàtà ẹ̀yà máa ń láyà jù lọ ṣùgbọ́n yorùbá ni yóò kàn fi lélẹ̀ náà bóyá mi ò fèlú lẹ́yìn lẹ́yìn ni bóyá bí iṣẹ́ ìjọba lẹ́yìn lẹ́yìn ni bí a bá ní ká máa ka ọmọ Yorùbá tí ń bẹ nípò ibi ipò táàtì máa rí àwa ó níbi apọ̀ sí apọ̀ níbi chairmanu onímọ́tò adẹ̀pọ̀ níbi chairmanu ọjà adẹ̀pọ̀ níbi mbótúni ah, àmọ́ pé àmọ́ wípé àwọn àyè kanrin kanrin ah àti alọ́n ti ń gbàgbé díẹ̀ báyìí o ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́n àwa ń sọ yí pé ẹ̀yin Yorùbá ẹ má ṣẹ̀gọ́ mọ́ Ẹ má ṣẹ̀bọ̀ mọ́. Ẹ̀ṣẹ̀bọ̀ ṣẹ̀bọ̀. Ẹ̀bọ̀ ògbé yín. Àtúkò dófò. Lọ́rọ̀ tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin Yorùbá ẹ ṣàkíyèsí. Ilé ń jóná. Máa tó ń jóná. Ìdẹ́ kò tún léyè mọ́. Bọ́jẹ́ ti kéwù ẹ̀ kú kéru ẹ̀kẹ́rù kéru ẹ̀rìn kéru kéru gbogbo ìwé ayé lẹ́kùnkú kàtà síbẹ̀síbẹ̀ ọmọ Yorùbá lẹ́yìn lẹ́yìn lẹ́tún bára yín. nígbà àwọn èdúwẹ̀ fi ààrẹ jù á lórí ààrẹ tí olóyè Adéọlá fẹ̀mí ti ẹ̀ béèrè fún Adéọlá fẹ̀mí ẹ̀ lélẹ̀ káàrẹ́ lè ka yorùbá kọ́lọ̀ ń bá ní kẹ́ ẹ̀ ńgbò ó sì fi lélẹ̀ tí àti wọn jọ gbọ́dọ̀ náà ẹ má kù sí alọ́rùn tán ẹ gbà rẹ kò tún ní bá a ṣe láàárẹ̀ ọ̀nà ọdún mẹ́jọ sọ yẹ kó yẹ pé ipò tọ́mọ yorùbá tó wà yìí láwà lẹ́yìn ààrẹ ọdún mẹ́jọ ha alọ́ọ̀ṣẹ́ wá sí kan lábẹ́kúta mo lẹ́yìn abẹ́kúta ẹ ẹ lọ́pọ̀túnítì ẹ lóo láti ìbàdàn àbá ti bí ìsáájú àsìkò yí ọ̀nà yín ni ọ̀dá ẹ̀sì ọdún mẹ́jọ ọyẹ kí ọ̀nà ọ̀nà ọ̀nà alábàlá mẹ́jọ ó láti ìlú Ìbàdàn kó lè já èkó bẹ́ẹ̀ ọdún mẹ́jọ mo àwọn <laughs> wọn ọdún mẹ́jọ ti wá dípò kágbára pọ̀ kára wa lọ́wọ́ ọmọ Yorùbá ní bẹ́ẹ̀ àti ara máa tù bẹ́ẹ̀ kẹsẹ̀ ń ìgbà rẹ̀ ńlẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ìpìlẹ̀ oògùn onìyẹn àjànú ló wù sáyé tí aráyé náà wá ń kọ látìgbà náà ló ti á di pé àwọn àjànú wá ń fún àwọn lọ́wọ́ ẹ sì ọ jẹ́

ọlọ́yìn ilé ẹ̀sọ́ bá kà ọwọ́ apáwà náà ní gáàsì kẹ ara àná ò lè súnmọ́ gáàsì yẹn tó ilé súnmọ́ jù wọ́n jò náà ni iní máa ń fà ń gbà míì tá bá ń lọ bóyá lẹ́yìn ìlú àbíbì kan gbà míì àbí ilé odò torí bá sún gan yìí lọ́wọ́ làwọn náà fi rí sáyìn pé á ah, nǹkan ṣẹlẹ̀ gáàsì tí ò wá lè jẹ́ wọ́n súnmọ́ wa yẹn tá a fi ń sùn tí a ti tàbí ju wara lẹ̀ yẹn tí òbí láì wá fún alọ́wọ̀ mọ́lẹ̀ wọn gáàsì yẹn ni wọ́n máa ń fi ajẹ́gùn pa wọ́n lọ fi nǹkan bínú ọlọ́run sajẹ́gùn yáà pa ìmọ́lẹ̀ ara pàjápà mọ́lẹ̀ ara tí wọ́n fi àǹjànú pè yẹn àǹjànú lè wá súnmọ́ mo fẹ́ sọ yìí tó ti máa yí àwọn èèyàn kan tí ń lò tùràrí tí ń lò tùràrí àjẹ̀nà yóò ti máa yí eyín fájì gbùná àbí onítítàn fájì tẹ̀ láàrin ìṣẹ́jú kààbọ̀ ní ara ẹni tó tọ́ máa change àwọn arábí ti dé nìyẹn torí ẹni tí tùràrí yẹn ń ni pé ń gáìdì ìmọ́lẹ̀ yóò fún ní gàgá tí jíìnì obìnrin ayé súnmọ́ bẹ̀ tí obìnrin ayé bẹ jíìnì ní sẹ́ pé nǹkan báyìí nǹkan báyìí lọ́ba mi ṣe jíìnì ọ̀pẹ àjànà wa lọ́lẹ̀ di gáàsì ara tiẹ̀ lọ́wọ́ bóyá tùràrí oní tàbí tùràrí oníbíbùná tí ìṣe tùràrí tá a fi ń ṣe ìlàjì o àwọn tùràrí kan náà bẹjẹ́gbá fi ń ṣe ìwòsàn tẹ́ pé àwọn nǹkan tá jànú èyí lóòrùn ni a ti kó jọ ẹ̀yin ma ní ẹ̀ ní wọ́n á dà síná tí bá ti ń gbòòrùn rẹ̀ àǹjànú ti bẹ̀rẹ̀ ó sàkó ṣùgbọ́n àwọn àǹjà àwọn tí a fi ń pe àǹjànú là ń sọ ẹni bá wá fẹ́ jẹ́ fóun bí ọlọ́run nínú àwọn èèyàn tí a fẹ́ ṣe ògùn tí a fẹ́ kí ilẹ̀ ó sọ pé wọ́n náà ń gbọ́ lẹ́rú rẹ̀ mọ́ ńgbòsí lè bá yí ara rẹ̀ jẹ́ báhùn àti pé kí lọ fẹ́ yáà fún ní àwọn ọlọ́pàá gbígbẹ́ máa lọ ríjọba náà ni pé ẹ̀yin ọ̀lẹ́ ìjọba òun fẹ́ lọ́pàá méjì lénìí iye báyìí ló wọ́n lọ́sàn tó sanwó fún nàìjíríà nàìjíríà bá yá ara rẹ̀ jẹ́ yẹn àṣẹ́rùn àfún ní àǹjànú tí ó mọ̀ àwọn tó wá ń ṣe yẹn ọba lè nípa sí náà làǹjànú tí wọ́n fún ó sì nípa sí àǹjànú onídìíwà ọ ní bó ṣe ń gbọ́ níbò ni wọ́n ti mọ ṣọ ẹ̀ sáà ṣe rí ni wọ́n ti kọ́ sínú tíra ni kí ẹ bá gbà mí lónìí máa ka oríṣiríṣi fún ẹ tí bá ti pé ẹ̀rí tó máa ń bà wá pé kí ẹ lórí ibú mọ́tò torí kó tó má torí ibú tó mú ń bẹ̀ yẹn náà gbogbo bí a ṣe é ṣe wọ́n ti àwọn afáàtì tí àṣírí sínú tíra onídìí ń bẹ iye ìdín tí bá ń bẹ lára nǹkan yẹn ìnáà ní iye èrò tí ó wà níjọ́ ọ̀dín bá jíjẹ kí àwọn àdé ọ̀bá rí nǹkan jẹ mọ́ ní ibẹ̀ ó tó tún dá àtúnṣe mi ní ṣoògùn ṣoògùn èéfí nísìnyí tí èkú láyé ẹ̀ gbádùn ọmọgbẹ́ díẹ̀ ọkọ̀ ètò díẹ̀ ọkọ̀ ètò so ìdíwà ń sọ́lọ̀ ní pé ẹ máa fẹ́ ṣe òògùn tó jẹ́ àwa ṣe nǹkan bú ńlá ìmẹ́nu àwọn èèyàn tó fẹ́ ṣe nǹkan bú ńlá tó kọ́kọ́ bí ọlọ́run nínú lábala Quran ọ̀bàdìkẹ́ ọláwọ́ là wà ń bẹ̀. abá ní kòrónà kòrónà kòrónà kòrónà ò dé dédé ìbínú ọlọ́run ló mú dé ọmọnìyàn míì á dúó lórí kùránì pẹ̀lú ẹsẹ̀ méjèèjì yóò dúó lórí ẹ̀ yóò fi wá pe ń tọ́ fẹ́ pè ọ wá dúó lórí kùránì ọ tẹ̀ mọ́lẹ̀ ọ gbẹ́sẹ̀lé irú wọn kẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ máa ti bóde pé ṣe àánàkúnmọ́là àyàkúnmọ́là bẹ́yẹ̀ pé àbà ìkúrẹ̀ ìwọ̀ná àjá àtúbá lókù ìmẹ́nu wọn tí a ń jà náà bà dá májẹ̀mú wípé sọ fẹ́ kò máa dá ọlọ́hun bóun nírùn kan nù rẹ̀ fún nírùn kan ó lè fún fún láìlà yóò sì máa kí o ó lè gbà sùn bẹ́ẹ̀ gẹ́ ni wípé ìkàtà àrí àkọọ́lẹ̀ fún wọ́n ní àjẹ̀nú sọ pé wọ́n ti fẹ́ kírun èèyàn gbé ọwọ́ rẹ lórí eh, àsákàrí rẹ nǹkan ọmọkùnrin rẹ ẹ má ti fọ́ kan nǹkan ọmọkùnrin kò nálùwàlà wà bọ́wọ́ lé tó fi kírun tán ìbẹ̀nu wọn bẹ́ẹ̀ ìbẹ̀nu wọn torí ibú rẹ̀ gògò tó gbé kùránì ka inú apẹ tó fẹ́ jó kùránì ọlọ́run tọ́lọ̀ ní tó ń bá sọ̀ka orí òkè òkè ọ̀fà ya. ọ̀nzálínà àdàlùkùrà ánà aláàjàbàlẹ̀ lára àìtàhù ọ̀ṣì á lára àìtàhù ọ̀ṣì á mutasaddi'a min khashyatillah. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون أرى اليوم ilé kwani nípàdé tọ́lọ̀ ń bá gbé ka orí òkè yọ fàyà òun ó sì wá torí pẹ́fẹ́ ní ayé ó gbé sínú apẹ́ tọ́fẹ́ jó ó wá bọ́ sí kòtò ó wá gbàgbélé àti kùránì àtìgbẹ́ ó dorí náà sìtáwà wípé àhà tẹ́ẹ̀kì bàjẹ́ tó báyìí àhà magbóngá wẹ́ bèèrè máa bèèrè kí ló wá ń ṣe wọ́n máa ṣe wìtì wìtì wìtì wìtì lẹ́ àbí lè jọ́sìn rẹ̀ ó lè ajẹ́ pé n tó jó yẹn ọkàlẹ̀ sọ fún pé nǹkan báyìí ni ọmọ lò fún àwọn tí máa lu àjànú wọn èé pọ̀ ní nǹkan ṣíṣe ó lè pé kẹ́nìkan lọ lé rẹ̀ nú ilé ẹ̀ náà nìkan lọ bomi yàrá rẹ̀ kàdákọ òun kan báyìí sí kọ̀ọ̀kan gbé mu ilẹ̀ mọ́ owó dé torí pé sètánì ó kù wá nítorí pé ọlọ́run ti òun ti bá yí ara ẹ̀ jẹ́ báńbáńbáńbáwọn ká tó wá sọ àwọn èèyàn tẹ́ pé odidi nǹkan tí mí wọ́n dẹ̀ jù sórí iná láàyè tí ní ọdẹ̀ pariwo ọ̀wọ́ tó kú pẹ̀lú owó yẹn àjẹ̀nà ṣètàdọ̀ pé òkè tí ẹ ti bá ọ gbàǹgbẹ̀nu eléyìí ti ẹ̀ nípa tó àwọn kan. Eh. àwọn olùdí àwọn àti lòdìdí èèyàn kéde pé ní tí a ń ṣe yìí ní mowó wá èṣù ní mowó wá ń papọ̀ ti bí ọlọ́nu ọwá wò pé tóun ọ̀bá dá lónìí ìsìnkú ní í má gbogbo àwọn àlùfáà tọ́lọ̀ ń sàánú tí wọn ò ṣoògùn mọ́ ntọ́lọ̀ ń fi fọ́kànlọ́kùn wọn ni pé wọ́n kọ́kọ́ ṣoògùn ògùn ọ̀jẹ́ ni àrí mi tí wọ́n bí bí wọ́n ti ń ṣoògùn tí gbé ń jẹ́ ìmí lọ kí ó níbi wọ́n ti ń ṣoògùn tí gbé ń jẹ́ àmọ́ òun ṣe ṣe é ṣe kọ̀ jẹ́ bàbá fẹ́ kan pátì ní tó bí àná ọlọ́run fún nìyẹn kóògùn máa jẹ́ fún yàn orí ibú ni wọ́n tó oògùn ọ̀jẹ̀ fún máa dúpẹ́ fọlọ́run ni tẹ́mọ́tẹ́lẹ́mí pé ẹ̀yìn lọ́lọ́fẹ́ bẹ́lọ́rin yìí o gbogbo jákujáku ilé rẹ̀ nígbà tó ń lo gan kò ṣiṣẹ́ torí ẹ̀yìn eh, kí ẹ̀yẹ̀ òun àbí nǹkan kì í lò ọlọ́run ṣàánú rẹ ni o ìwọ tó ń sá ti ti ń jẹ́ iná ní ń jẹ́ fún ọ̀hún iná ní ń dò yẹn iná ní ń dò yẹn ẹ bá ti fẹ́ ṣóògùn tó fẹ́ jẹ́ àṣírí ẹ̀ ni pé yóò wò náà bí ọlọ́run nínú tó a ti fẹ́ kí oògùn wọn jẹ́ tó náà ló ti bí ọlọ́run nínú tó nípa lélẹ̀ ni pé kò wá sí oògùn kan bóyá ọ̀sẹ̀ ni o bóyá ìjógùn ni o tó ṣiṣẹ́ tí ìṣèpá nítòsí mo dáhùn náà láti ọ̀hún àbí ọlọ́run nínú tó wá rí bẹ́ẹ̀ ẹ má jà ní kankan ṣe pẹ̀lú wọn mọ́ ẹ ní sáré káyà yìí torí ọjọ́ ti lọ àti pé àsìkò tá a wà yí àsìkò ìṣèdè ni sọ́tù sọ́kúròfò àyà thirty six thirty seven àgbọ̀ àṣírí kan níbẹ̀ ní ìsìn káfíńmọ̀ yìí pé oògùn kì í dédé jẹ́ fún àwọn tí ń ṣe àǹjànú ní bẹ̀ lábẹ́ rẹ̀ ní tá à ń sọ yẹ kìí tá à ń sọ lórí sọ́kùrù àyà thirty six thirty seven. wa man ya'shu 'an dhikri rahman. ọlọ́run lẹ́ni tó bá ti sẹ́rí kò ń bi ìrántí ìtòmí ọlọ́run. nuqayyib lahu shaytan. ọlọ́run láwọn ayé ọ̀ǹda kí sèpánì mọ́ bá gbé. fahuwa lahu qarin. kọ̀rí ìlú máa balùnú ọjọ́ máa wọlé wọ̀de wà iná hùn. wà iná hùn láyà sódúnà hùn mú á ní ìsẹ̀bí. ìtumọ̀ wà ṣe fún wọn ni pé òòlè làǹjẹ̀nú kó tún wá jẹ́ ni ọlọ́run gùnkẹ́ lọ́fọ̀ ọmú dájúdájú àwọn àjẹ̀nú ò ní jẹ́ ọgọ́dọ̀ ọlọ́run ma. wàyà àṣàbùnà ànàhùn mọ́hútàdúnà wàyà àwọn èèyàn wọn wá rò yí pé wọ́n mọ̀nà àfa àwọn máa pè wọ́n wàlí ọlọ́run máa pè wọ́n gbẹ́rà àtàgbẹ̀rún dẹ̀ ń lò ó ti dàjànú yẹ ẹgbàgbé pé kọjá ẹni ọlọ́run mọ́ ìjẹ́ni ọlọ́run ti ń lọ pátápátá fún wọn fún eléyìí arọ́gbó ẹ̀yìn ìtẹ́ ń gbọ́ wa o ẹ mọ́ ní nǹkan kan ṣe pẹ̀lú àlìjẹ̀nù ajù wọn lọ pọ̀ tẹ́lá fẹ́ jẹ́ nǹkan ọlọ́run ní ẹbẹ̀ ẹbẹ̀ lọ́run straight yóò dá yín lóhùn kàmá sábú ẹsẹ̀ kan ìṣe ìkíní kankan kankan nonsense ni máa bí ọlọ́run ọba rẹ ayé àkùránì tó bẹ ọlọ́run bọ̀ bá máa kéwú ọba máa kí ọsà lẹ́nu máa pé yá Allah máa pé yá Rahman oríṣiríṣi ọkọ̀ ọlọ́run ló kúnlẹ̀ tó lè pè ọlọ́sàánú wa o iléeṣẹ́ tí ń gbé wa yìí ọlọ́mọdé ó parí láíláí wọ́n láàánú ọlọ́run ayé wa nílé ẹ̀kọ́ bí náà ta ti ń sọ̀rọ̀ yìí ọmọdé ó bàjẹ́ wọ́n láàánú ọlọ́run wọ́n látóbi rẹ̀ la hawla wala quwwata tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sì máa fẹ́ tí wọ́n fẹ́ sàdúrà kó ṣẹ orí ọ̀tá orí èrè náà ń lọ pẹ̀lú olúgbòhùn náà sì fi ń gbáyé tẹ́bà fẹ́ dá láàṣẹ tẹ́sí fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tẹ́tún fẹ́ sàdúrà kó ṣẹ súnà tánà bí ní ẹlò àwọn ọ̀nà tánà bí lànì ẹmọ orílẹ̀ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ wípé ṣe gbogbo àjànú ìṣètò rárá o aṣọ́nà gbọ́rọ̀ wípé èyí tó wá ti yapọ̀ ọlọ́run alìjẹ̀nù ní ṣètọ́n ẹ má yapọ̀ ọlọ́run ọmọ èdè nìyàn ní ṣètọ́n ẹ má jẹ́ pé ọjọ́ mọ́mì nínú èèyàn mọ́mì nìyẹn ẹ má jẹ́ mọ́mì nínú alìjẹ̀nù ọ̀nà wàlìjẹ̀nù àtàwọn àti àwọn ni àjọ wàlìjẹ̀nù náà àwọn èèyàn àti àjọ náà ó sì jọ sí kí ni o wọ́n jọ wọ náà ẹmbá kọtọ lọ́hùn ó ti jẹ́ nìyẹn o